títí dàsìkò yìí ni àwọn èèyàn ńláńlá káàkiri nàìjíríà ni wọ́n sì ń fi àtẹ̀jáde ìbánikẹ́dùn ránṣẹ́ sí àwọn ẹbí igbákejì olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ olóògbé Sani Abacha ìyún ajagunfẹ̀yìntì Ọládìpọ̀ Díyà lórí bí bàbá náà ṣe jáde láyé ní ọjọ́ àìkú tí í ṣe Sunday àná yìí ìyún ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún twenty tí í ṣe 26 March 2023 ẹ rántí pé ọjọ́ Sunday ń ní àkọ́bí ọkùnrin ọládípọ̀ díyà tó jẹ́ agbẹjọ́rò ìyẹn amòfin oyèsìnmi lọ́ládíyà inú fi àtẹ̀jáde ráńpẹ́ síta wípé bàbá òun ti jáde láyè lọ́gànjọ́ òru tó sì ní nǹkan bíi tó sì ní òun nílò àdúrà fún ẹbí àwọn àti fún bàbá àwọn tó dolóògbé ìwádìí Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé àìsàn tó ní í ṣe pẹ̀lú àìsàn àgbà n ló ń da jagun fẹ̀yìntì ọládìpọ̀ oyèyínká díyà láàmú tó sì jẹ́ wípé nǹkan bíi aago kan òru ó kọjá ìṣẹ́jú márùn-ún ni bàbá náà kú sílé ìwòsàn kan tó wà lágbègbè ìrèkùsù èkó gẹ́gẹ́ bí agbẹnusọ fún gbogbo ọmọ yorùbá tòótọ́ káàkiri àgbáyé àti ní nàìjíríà yorùbá tòótọ́ mú ẹ̀kúnrẹ́rẹ́ ìtàngbésí ayé ajagunfẹ̀yìntì ọládìpọ̀ díyà wá fún yín ọjọ́ kẹta oṣù kẹrin ọdún 1944 ni wọ́n bí ajagunfẹ̀yìntì ọládìpọ̀ díyà ìyẹn pé bí ó bá fi doṣù kẹrin tó ń bọ̀ yìí ìní ọ̀làdìpọ̀ díyà yẹ kó pé ọmọ ọdún mọ́kàndínlọ́gọ́rin ìlú odògbólú tó wà ní ìpínlẹ̀ Ògùn ìyẹn lágbègbè Ìjẹ̀bú ni wọ́n bí ọ̀làdìpọ̀ díyà sí o iléèwé Yaba Methodist School ìní ajagunfẹ̀yìntì ọ̀làdìpọ̀ díyà ló ti bẹ̀rẹ̀ iléèwé ẹ̀ láàrin ọdún 1950 sí ọdún 1956 nígbà tó yá tí ajagunfẹ̀yìntì dípò díyà kúrò ní Yaba Methodist School ní ìpínlẹ̀ Èkó n ló padà sí ìlú abínibí ẹ̀ ìyẹn Odògbòlú láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ẹ̀ iléèwé Odògbòlú grammar school ìní Dípòdíyà lọ láàrin ọdún 1957 sí ọdún 1962 tó sì jẹ́ pé ó wà lára àwọn akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ iléèwé náà ìyẹn pé ní kété tí wọ́n dá iléèwé Odògbòlú grammar school sílẹ̀ ìní Dípòdíyà àtàwọn akẹ́kọ̀ọ́ mi ni wọ́n wọlé tó sì jẹ́ pé àwọn ni akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ èyí táwọn olóyìnbó ń pè ní pioneer student lẹ́yìn tí ajagunfẹ̀yìntì dípòdíyà kàwé tán ní odògbólú grammar school ni ló bẹ̀rẹ̀ sí ní ka ló bẹ̀rẹ̀ sí ní lọ kọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ ogun o iléèwé Nigerian Defence Academy tó wà ní ìlú ìpínlẹ̀ Kaduna ní ajagunfẹ̀yìntì díyà ni ó lọ kò dúró sórí èyí o lẹ́yìn tó lọ ilé ìtàn tó tún gba òkè òkun lọ tó lọ kẹ́kọ̀ọ́ iṣẹ́ sójà iṣẹ́ ogun ní United States Army School of Infantry bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà tó kúrò ní ibẹ̀ tán ó tún tẹ̀síwájú ní iléèwé ológun lórílẹ̀‐èdè yìí ó tún lọ sí iléèwé Commander Staff College tó wà ní ìlú Jaji ní ìpínlẹ̀ Kaduna láàrin ọdún 1980 sí ọdún 1981 ajagunfẹ̀yìntì Ọládípọ̀ Díyọ̀ mà tún dúró sórí eléyìí ó tún lọ kẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ogun àti iṣẹ́ ètò ààbò ní iléèwé National Institute for Policy and Strategic Studies tó wà ní agbègbè kúrú ní ìlú Jos ìyẹn nípínlẹ̀ Plateau àsìkò yìí lẹ́yìn tí ajagunfẹ̀yìntì Díyà ti di ológun tó ti di sójà tán ni ló tún fẹ́ mọ̀ nípa ìmọ̀ òfin èèyàn kò fẹ́ èyí ló jẹ́ kó lọ síléèwé Ahmadu Bello University tó wà ní ìlú Zaria ní ìpínlẹ̀ Kaduna àsìkò yìí láti kọ́ nípa ìmọ̀ òfin ajagunfẹ̀yìntì Ọládìpọ̀ Díyà kò ní yà yín lẹ́nu kò mà tún dúró sórí eléyìí ó tún lọ sí iléèwé táwọn agbẹjọ́rò máa ń lọ ìyẹn Nigerian Law School láti kọ́ nípa ìmọ̀ òfin níbi tó ti gba ìwé ẹ̀rí láti di agbẹjọ́rò tó ń sọ̀rọ̀ níwájú adájọ́ ó ṣe pàtàkì láti jẹ́ kí ẹ mọ̀ wípé ajagunfẹ̀yìntì ọládìpọ̀ díyà ó ti fìgbà kan jẹ́ gómìnà ológun ìpínlẹ̀ Ògùn rí láàrin oṣù kínní ọdún 1984 sí oṣù kẹjọ ọdún 1985 ìyẹn lásìkò tí ọ̀gágun Muhammadu Buhari tó ń ṣe olórí orílẹ̀-èdè yìí ní oṣù kọkànlá ọdún 1993 nígbà tí ọ̀gágun Sani Abacha fipá gbàjọba ìní ajagun fẹ̀yìntì Ọládìpọ̀ Díyà ìní ajagun olóògbé Sani Abacha yàn gẹ́gẹ́ bí igbákejì ẹ̀ tó sì jẹ́ wípé òun ni igbákejì Abacha ṣùgbọ́n nígbà tó yá lẹ́yìn tí wàhálà June 12 ètò ìdìbò June 12 ọdún 1993 dé tí wàhálà ń ṣẹlẹ̀ ìní Abacha bẹ̀rẹ̀ sí ní gbógun ti Díyà nítorí pé ó rí i pé Díyà kò fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ láti ṣàtìlẹ́yìn fún un lórí bó ṣe ń fẹ̀tọ́ Abíọ́lá àti ẹ̀tọ́ àwọn ọmọnìyàn àwọn míì tó fi ń dùn ún èyí ló jẹ́ kí Abacha máa ṣọ́díyà tó sì fẹ́ẹ́ pa á ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Abacha rán àwọn ọmọ ogun ẹ̀ ìyẹn àwọn ẹrú ikú tó ń pààyàn fún un láti padíyà tó nìkan fi bọ́ǹbù pa ṣùgbọ́n tí orí kó díyà yọ lọ́nà àrà lọ́nà ìyanu nígbà tí èyí kò ṣiṣẹ́ tí kò rí díyà pa ìní Abacha bá kú gbé ọgbọ́n burúkú kan kalẹ̀ tó sì parọ́ mọ́ díyà pé ó fẹ́ fipá gba ìjọba ní ọwọ́ òun báyìí ni àwọn ológun gbé díyà àti àwọn sójà bíi mẹ́fà míì tí wọ́n sì lọ́ọ́ jù wọ́n sí àtìmọ́lé lẹ́yìn tí wọ́n ṣe ẹjọ́ wọn ní ilé ẹjọ́ àwọn ológun kan ní ìlú Jos nípínlẹ̀ Plateau èkó ni wọ́n ní Ọládípọ̀ jẹ̀bi tí wọ́n sì dájọ́ ikú fún òun àti àwọn míì ọdún 1997 ni wọ́n gbé Díyà bẹ́ẹ̀ ni Díyà sọ̀rọ̀ wípé ọ̀kan lára àwọn ológun tó súnmọ́ Abacha ìyún ọ̀gágun Bámẹ̀yí ni ló wá fi ọ̀rọ̀ lòun pé káwọn dìtẹ̀ lọ́wọ́ Abacha tó sì lóun ò bá gbà òun ò gbà gbọ́ ìyẹn pé òun ò bá pamọ́ pọ̀ òun ò gba ìmọ̀ràn tó mú wá ṣùgbọ́n o ọ̀gágun Sani Abacha kò gbélé tí wọ́n sì dájọ́ ikú fún ọ̀gágun díyà wọ́n ní kí wọ́n so wọ́n mọ́ ẹ̀yìn àgbá kí wọ́n sì yìnbọn pa wọ́n àsìkò tí ọ̀gágun Ọládìpọ̀ díyà tó ń retí ikú tó ti kọ ọ̀rọ̀ kẹyìn ẹ̀ lẹ́ẹ̀ fáwọn ẹbí ẹ̀ tó sì ti ń retí ìgbà tí yóò lọ darapọ̀ mẹ́rẹ́dà ẹ̀ ìní ìyanu ńlá mà ṣẹlẹ̀ ìyanu ńlá tó jẹ́ kí àwọn èèyàn máa rántí bí àdàsìkò ìtọ́ sì máa ń fi ọ̀rọ̀ ìgbàdúrà nu ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí nígbà tí ọ̀run fọhùn tí Abacha tó sì kú lójijì lásìkò tí wọ́n fẹ́ pa Díyà lẹ́yìn ikú Abacha ó ní ọ̀gágun Abdulsalam Baka inú gbàjọba tó sì dáríjì Díyà tí ó yọ kúrò ní ẹ̀wọ̀n tó ní kí wọ́n má pa á mọ́ tí Díyà sì bọ́ ní oògùn ikú òjijì tí Abacha fẹ́ jù sí ṣùgbọ́n lásìkò tí Díyà wà lẹ́wọ̀n ọ̀pọ̀ àwọn dúkìá olówó ńláńlá ẹ̀ ní ìjọba ti gbà tán ti bàjẹ́ ẹ̀ lẹ́yìn tí dípò díyà tí wọ́n tó ti gba ipò ọ̀gágun tó ní ìdíṣẹ́ ogun lọ́wọ́ ẹ̀ ní dípò díyà bẹ́ẹ̀ sì ní gba àwọn dúkìá padà tó sì ń já títí láti ìgbà tí díyà tó ti gba ìtúsílẹ̀ lọ́nà àràtọ̀nà yanu ìlú ti lọ́ọ́ ń gbé ìgbésí ayé kéékèèké ìyẹn pé kò dá sóṣèlú kì í sọ̀rọ̀ jẹ́jẹ́ bàbá náà ló máa ń lọ tó sì jẹ́ aláàánú àwọn èèyàn ó tiẹ̀ ṣe pàtàkì láti jẹ́ kí ẹ mọ̀ wípé ajagunfẹ̀yìntì dípòdíyà láti máa yin ọlọ́run lógo ó gbé ètò kan kalẹ̀ lọ́dọọdún nínú ilé ẹ̀ lágbègbè GRA ìkẹjà ní ìpínlẹ̀ èkó níbi tí obìnrin obìnrin olórin ẹ̀mí kan ti máa wá yin ọlọ́run tí wọ́n sì máa jẹ́ pọ́dọọdún ìnìdíyà máa ń dúpẹ́ fún ọlọ́run tí ó pe ẹbí ará àti ọ̀rẹ́ ìjọ sínú ilé ẹ̀ láti yin ọlọ́run lógo kódà olùdásílẹ̀ tẹlifíṣàn yorùbá tòótọ́ àti ìwé ìròyìn yorùbá tòótọ́ pásítọ̀ kúnlé bàbá rìndé òun náà ti láǹfààní tí wọ́n ti pè sí irú àìsàn tí ọ̀gá ajagunfẹ̀yìntì Dípòdíyà máa ń ṣe inú ilé ẹ̀ náà ti láǹfààní láti wà níbẹ̀ rí. ọ̀pọ̀ àwọn èèyàn inú ròyìn ajagunfẹ̀yìntì Dípòdíyà bíi aláàánú àwọn èèyàn tí wọ́n sì ròyìn bó ṣe máa ń ṣàánú àwọn tó bá bá àánú lọ sọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n tí ó ṣe ní láàánú pé bàbá náà ó ti dágbére fún ayé iléeṣẹ́ Yorùbá Tòótọ́ àwọn náà bá bàbá náà kẹ́dùn bẹ́ẹ̀ la kí àwọn ọmọ ẹbí ará àti ọ̀rẹ́ tí bàbá náà fi sílẹ̀ sáyé lọ pé ẹ̀yìn ẹ̀ kò ní bàjẹ́ ọdún yóò sì jìnnà síra wọn.